bí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí kò ń ṣojú lásán. no ọ̀gá mi sef i know say this one no be physical àwọn èèyàn máa ń sọ pé àlágùn àlá tó gàngàn lórí yìí. olùdíje ni tó ń gbé sípò olú ìgbèrè tó fẹ́ abẹ́tà kò gbé jáde nínú ilé. dá padà kò jọ. ṣòro yín tó wà nù mí mo máa bí ni kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣe. bí a túbọ̀ máa tẹra máa dùnà ó dẹ̀ dá mi lójú pé láìpẹ́ láì jìnnà ọlọ́run á dá wa lóhùn. wọ́n mọ̀ pé ilẹ̀ tó ọkọ́ lé lé lórí mi àwọn ọmọ inú èsùsù ní bẹ́ẹ̀ ọmọ ìgbìmọ̀ tí èèyàn dúdú kan ọmọ inú èsùsù àyè àwọn bàbá mi bóun sí ọmọ bí. tó o bá fẹ́ kájà kí ni nǹkan tí wọ́n fẹ́ kí n bá yà. èkó ni mo fẹ́. E, èkó what. kí ló máa ń ṣe ẹgbẹ́ fún mi máa bẹ sọ̀rọ̀ pé máa ṣàgídí ṣọ́ra ìwà bàjẹ́ yìí o wọ́n kìlọ̀ fún ẹ gidigidi gan. kí n máa ṣe ìyá káàbọ̀ ọmọkùnrin ó fẹ́ mi.

àwa fúnra wa lágbára wa lẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn. èmi sọ̀hún mo tú ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà ká i will deal with you in a different way. ibú bàbá lòun wọ́n pa wá àwọn náà sì pa bú bàbá. èmi àdìsá tẹ̀ ń wáre o Jímọ̀. èmi ń sọ fún wọn bóyá tí ń dùn wọn ní báyìí. mi ò gbọ́dọ̀ mọ sáré ni mo sá ni o. ọ̀yà mo wò ó rẹ̀. n kò ní mọ̀ ń wọ ẹ dákun o. a ah! mọ̀ lọ sí mọ́sálásí láfẹ̀jùmọ́ kùtù hàì. àìfọwọ́gbọ́. ìwọ tí ìwé ilé rẹ bá ń bẹ lọ́rẹ̀ bọ́ apá àbáyé n ò ní ìwé ilé lọ bọ́ apá àbáyé. ó gbé ẹyẹ obìnrin ẹfẹ ìlélẹ̀ kẹ́ẹ̀kọ́jú sọ̀rùn. ilé ẹjọ́ yìí pa láṣẹ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lọ ikú ni. Tracy! Agodi straight! ẹ ń bá mọ̀ pé iṣẹ́ àfin ti sún tóun ò lè sojú àdúgbò ọmọ kọ́kọ́ lẹ́kẹ̀ẹ́ rẹ̀ lẹ́ẹ̀ báyìí. tẹ́ ẹ bá ní kó kun lọ́dà tí yóò bá ní ṣé kò parẹ́ ẹ̀ ni ṣé kò jà ẹ jó yín ẹ pé àbọ̀ lásán pọ̀nkan àbọ̀ lásán bíjọba forí dé ó lè tẹ́sẹ̀ nu bí àjà. right, if you do right, you go feel alright. I'm sure you know the right thing to do, baby. Oya amend your way, kia kia, wéré wéré, wéré wéré, kia kia. Oko kì í jẹ́ ti bàbá àtọmọ kó má máa You be my baby mama, you know be my wife Oh, oh, oh. You know be my wife Oh. bàbá àtọmọ kó má má lálà baby you know the right thing to do with the wrong things you no go do with strong things. Hey, hey, hey. ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa ni na wa husband yo. lọ́sẹ̀ tó kọjá. ṣọ́ọ̀rẹ́ ni wọ̀nyí. Àríkẹ́. látàárọ̀ tí mo ti pè é ó ṣe é bọ̀ ọ̀sìn. Àríkẹ́ ah, ẹlẹ́dẹ̀ ẹ̀dẹ̀ rí mi o. sórí bó ṣe pè mí pé pàjáwìrì báyìí ni mo fi gbogbo nǹkan tí mò ń ṣe kalẹ̀ tí mò ń sáré bọ̀ tí ìwọ gan bá mú aago tí mo kúrò níbi tí mo lọ débi tí mo fi dé nísìnyí tí mo rí ẹ yìí wàá yìn mí wàá kí mi kú iṣẹ́ pé mo tètè dé. Ah, ah. ẹ kú iṣẹ́ ẹ káàbọ̀. ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa ni na wa husband yoo. Oh, Mr. Kola. É pico, é. Pra você explicar. Yeah, hello, kid over. ìfẹ́ òṣì wo ni. um station wo lo wà àti pé kí náà ní ẹ lẹ ṣe kí ni tẹ ṣe. wọ́n ní ẹ jalè àbí ẹ̀yin méjèèjì jalè. um, look tá a bá ń jà kò ń ṣe bíi ká kú you understand ìyá ọmọ mi ṣe. kọ́lá nǹkan tí o máa fi máa kẹ́wọ́ nìyẹn ṣé wo ló ní kó lọ́ọ́ máa jalè ni. look Aríyìíkẹ́ can be anything but a thief i'm so sure pé àwọn èèyàn kan náà ń try láti settle. then let her deal with her issues Ah, ṣé ẹni tó kówó school ọmọ fún tí kò san tó na ṣé ẹni tó fẹ́ máa gbẹ̀rí ẹ̀jẹ̀ nìyẹn. well tí ẹ bá ní sọ pé mo interfere. young man actually o interfere you either keep quiet and talk only when your opinion is sought or you leave. Lide, you can talk to somebody I invited in that manner. ẹni tó invite kọ́lélẹ̀ lọ́yẹ̀ ló invite and not some lost student So that's in sí Koko. Um, kò kàn. dilo jẹ́ ká máa station. station wo ló ń lọ kọ́lá station Koko. fi girl we yìí sílẹ̀ i mean let her be jẹ́ kó máa bá i'm so sorry i can't do that let's go my friend. i know you don't love me again eh? tó bá jẹ́ kí mo mọ̀ pé bó ṣe you think i will marry you eh? My worry. I know what to do. I'm going back to my father's house. Um, madam, ọ̀rẹ́ there's a tẹ́ sọ pé ó introduce mi sí pọ̀ yẹn What? Bùnmi ṣe kí ni? Báwo hospital ni ó dẹ̀ wá mú ní ẹ̀yìn ìgbà tó ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi tán àfìgbà tó ń pa bomi bí ẹni pẹ̀rọ. ibo ni òkú kẹyìn wa mo fẹ́ rí i'm requesting for the cops right now. yeah hello sir yes sir no no no mo wà nínú station. yes sir no no no the case has taken a new twist. I mean, during the course of the interrogation, uh, or a baby mama, I mean, she slumped and died. Yes, sir. I'm right in front of him. Okay, sir, okay. That phone lower me. Hello? Sean, sir! Su suspect ni wọ́n, sir. Ó kàn slow man, ó dẹ̀ kú nígbà tó interrogate ẹni, sir mo mo wà ní interlocution room gbà ni sir i'm sorry sir yes sir mo ṣe padà láti ibẹ̀ ni sir yes sir sorry sir yes sir. hello sir o okay sir all right yes sir. so what's gonna happen now. jejely i sit down my own. You come knock for my home. I give you attention just, to cool your attention. Mr. Kola. Yeah. I want to apologize on behalf of the Nigerian police. We kẹ́ má bínú fún gbogbo mix up here. Ṣùgbọ́n ẹ má bínú. Ah, officer, kò ń ṣe Kọ́lá ló jẹ́ apologize fún. Èmi gangan mo ní ìdẹ. Ẹ̀yin náà ẹ But you need to be very careful torí ọjọ́ mi kẹ́ má tún lọ ra stolen goods if not that the guy insist pé wọn ò mọ nǹkan fún pa kéèsì ni kò tá máa san sí. nice one officer. thank you sir. I appreciate that. ẹ ṣé gan. Eh, this is my complimentary card in case ẹ bá mọ àwọn èèyàn tó ní inú competent lawyer ẹ ṣàbà mú fún un hmm? èmi barrister Tejuola my record is 15 0. Mm. Yeah. 14 by the way of technical knockout. Ṣé ṣe ṣe rí mo kése about bá Mama, màá máa treat All right. And um, mo ti pe ọ́físà tó wà ní hospital pẹ̀lú lady. Ó sọ pé ó ń but she's conscious now. Um, the Nigerian police will foot the bill so there's no cause for alarm lórí Oh, see you around sir. Yeah, thank you very much. You're welcome. Mr. Kola, ẹ̀yin náà ṣe. pekele pekele arúgbó jẹ gbèsè ta ni yóò san Bùnmi so wọ́n ti gbáyán mi. àríkẹ́ ṣé o kéré oyún ní báyìí tó lò lọ. mi ò ní o kéré oyún o ò mọ ọdún tí mo bí ayọ̀ ni. ẹ eh, ó ṣe wá ń ya ẹ lẹ́nu pé mo lóyún ó kàn yà mí lẹ́nu pé olóyún náà ni because èèyàn tó bá ti ń bọ́kùnrin sùn ó di dandan kó lóyún at one point but ó yà mí lẹ́nu pé ìsìn ló ṣe lóyún i'm very sure pé gbogbo àwọn married men tó máa ń bá sùn yẹn o máa ń wà very careful pẹ̀lú wọn. ọládẹjọ kédìjì jọ torí ọlọ gbogbo làbárì tó sọ ń sẹta ẹsìn kí ló kọ wá. ó kọ́ wa wípé oyún tó ní yìí kò kí ń ṣe mistake it's deliberate so ta ló lóyún ta ni lucky guy tó ní. mo kàn fẹ́ mọ̀yàn tó lóyún ni because this guy must be a lucky dude tó fi gbá penalty wọ net ah ó máa jẹ́ billionaire <laughs> ọ̀rẹ́ mi. àyèké àyèké ó ṣàgbọ́n nǹkan tí dókítà sọ. Eh? kí ni dókítà sọ o. wọ́n ní kó má stress mi wọ́n ní kí n avoid every form of stress. ẹ eh, báwo mo ṣe wá stress ẹ látànà tó ti débi ba ibú mi. ṣé ẹjọ́ tó rò ro gan ẹjọ́ tó rò mí gan kò tó stress lọ́tọ̀. ẹ eh, ok mo ti gbọ́ ẹ eh, ta wá ní lucky guy ló fún ẹ lóyún as your friend mo ṣáà right láti mọ̀ tó fún ẹ lóyún. ah Àríkẹ́ hmm? o ò ní right at least not until when tí èmi àti ọkọ mi tá ready tá a decide láti announce the grand coming of our son to this world. son so o ti mọ jẹ́ndà ọmọ tó fẹ́ bí. Hmm, kò ṣe pé mo ti mọ jẹ́ndà ẹnu àmọ́ ìgbàgbọ́ ni mo fi ń béèrè nǹkan tó wù mí báyìí ni mo ń béèrè lọ́wọ́ ọlọ́run mi. ẹ ṣe sọ fún mi pé o ò fẹ́ sọ fún mi lẹ́ni tó ń lo oyún yẹn ni. àríkẹ́ ṣé àti sọ fún ẹlẹ́ni tó lóyún ló fi máa mọ̀ bó ṣe máa kí ẹ̀ mi sí kí lẹ́ni tó lóyún ní í ṣe pẹ̀lú pé kò kí ẹ̀fọ́ rẹ̀ báyìí. owó ni wà necessary so lọ́rọ̀ kan ò ní sọ ẹni tó lóyún fún mi. àríkẹ́ inú ilé ìlàjọ wà nígbà tí n bá sọ pé àyà rìn o catfish pepper soup ń mi jẹ o ẹ̀ṣọ́ lọ́bẹ̀ tó ta dáadáa ṣó láta díndín ńlé o tó máa sọ ṣé gbogbo ìgbà yẹn o ò gbọ́ ẹ àbófin gbígbọ́ ṣaláìgbọ́ wá ń bèrè lọ́wọ́ mi sí pété ló lóyún. Hmm, catfish pepper soup kọ́ ìsì ewu ni so kí mi máa ṣiṣẹ́ àṣedànù àbí. àṣedànù bíi ti báwo. Ah, ah. pé jẹ́ mọ̀yàn tó lóyún má fi mọ̀ bí màá ṣe máa kí ẹ̀ fún ẹ dáadáa ọ̀rẹ́ mi. jọ kí lẹ́yìn tó lóyún ní í ṣe pẹ̀lú pé kò kí ẹ̀ fọ́ rẹ̀. Ah, ó wà very important jẹ́ kí n mọ̀ má fi mọ̀ bí màá ṣe get cut back ni as you know ìyá ìyàwó do you get. àríkẹ́ ó rẹ ní sọ fún ẹ rí owó bá tiẹ̀ jẹ́ ah, ah. owó kan tiẹ̀ mọ́gi kí ló dé tó o ò lè ṣe anything unconditionally fún ọ̀rẹ́ ẹ̀ báyìí mọ́ ń sìn. <laughs> bomi tẹ́bi bá ń pẹ́ tó dẹ̀ nídìí nǹkan tó ta láti fi sẹ́nu bọ́ sínú kitchen kó bu ata gúngún sẹ́nu kó ba lè rìn láti àyẹ̀bọ̀ fún mi kò possible. <laughs> ọlọ ìka ni ó ya ìka gan. àánú ah, ẹ̀ ò ṣe mí. ọkọ wa ni ọkọ wa ni o. Mm. We dey run things, make you know they do me strong things. Hey. Eh. Akawani, akawani, akawani, eh. Dema, eh, eh. Kilo, kilo, ma, kilo, oh. kilo, kilo, kilo, fokore. Eh. Oja mage igboro nle, kilo fu, oh. Kọ̀ mi, kí ló dé tó káwọ́ Um, uh, my head is full. I mean, it's unwielding, it's overwhelming. Ah, sorry, ẹ̀ ló fi wá káwọ́ sórí. Ṣé kò tó rò ni? Ẹ ṣé ọ̀rọ̀ ayọ̀ ni àbí kíni? everything. I mean, everything. Uh, I mean, it's, it's, Mutemo, it's, it's worrisome, seriously. Okay, uh, babe, what exactly is your lawyer saying about all this? Uh, for now, he's saying um, we have to take her back to the mom. We'll have to like file him for custody again. Very good. Eh, Look, right now, I'm not even thinking straight, Mutemo. No, I don't know. Baby, calm down now. Mm, take it easy. Mm, please. All right, but in the meantime, let me let you be, okay? Mm. Let me go and make your favorite. Mm? Come on now, smile for me. Mm, please. Mm. Oh. Now, Lee, I sit down my own. You come knock for my home. I give you attention. Just to pull you. Níbo ló wà ń lọ báyìí? Ah, my dear, mo lọ sọ́dọ̀ Kọ́lá. Sílé àwọn Kọ́lá. Kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀? Ah, mo fẹ́ lọ ṣe ń bẹ̀. Mo fẹ́ lọ gbọ́ ọmọ mi of course. Àríkẹ́, ah, Àríkẹ́, why are you always so adamant? tí ẹ fi ayọ̀ lẹ̀ sọ́dọ̀ Kọ́lá for, it for, for the meantime jẹ́ kó fara mọ́ bàbá ẹ̀ after all ilé bàbá ọmọ ń bọmọ lẹ́rù. bùnmi mo ti máa ń kìlọ̀ fún ẹ ṣọ́dọ̀ àwọn òwe òṣì tó máa ń pa láàráùnd mi yẹn mi ò fẹ́ máa gbọmọ kí ló mean mi ò lè jẹ́ kí ayọ̀ máa gbé ọ̀dọ̀ wọn náà báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà ṣó make sense ẹ ni mi ò like ẹ o please. wo tó bá ti tọ́ba mi clear ẹ ká ni ẹ. ọmọ mi dà. ṣé nǹkan tó yẹ kó máa béèrè lọ́wọ́ mi nìyẹn. ó jẹ́ kí n fò mú ẹni náà yes n pe president de wo àsìkò gbà yẹn ti kọjá ọmọ mi ni mo fẹ́ ọmọ mi da. ìwọ ìwọ ń fo níwà sílẹ̀ ẹni tá a dẹ ti mọ̀ lọ́jọ́ ti pẹ́ nìyẹn um, òun ló ń bá ẹ lọ yẹn. ẹjọ́ ló fẹ́ rò òrò kí ló fẹ́ ta ọmọ mi ni kò bá mi gbé. bómi báwo ni jàre. ẹ ẹ sà. ẹ ṣọmọ ń kíkì. ó ń kíkì. Mhm. ọmọ mi dà kọlá mo dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ ọmọ mi dà. àríkẹ́ um, máa máyọ̀ wá fún ẹ but. Um, fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ àwọn owó tí mò ń fún ẹ pé kò lọ san fún skul rẹ níbo ló kó sí. <laughs> kò sí nǹkan tó kàn ẹ pẹ̀lú yẹn mi ni kò bá mi gbé. is yes. now Arike eh, i'm telling you this now get yourself a very competent lawyer omi ṣé o ń gbọ́ nǹkan tí mo ń sọ Ben ẹ. sir. get yourself a competent lawyer because I have enough evidence to prove that you here, you are a very, very irresponsible woman. Hey, gbà mí, ta ló wà irresponsible láàrin èmi àti ẹ? náà sọ fún mi náà kọ́lá èló school fees tó ń san tó jẹ́ ká gbádùn tòrò lọ èló lówó náà. àrí ìkẹ́ ah, ah, bọ́ọ̀lù ṣe máa ṣe báyìí ṣé nǹkan tó yẹ ká fi máa dúpẹ́ lọ́wọ́ ọ̀nkọ́ kọ́lá fún nǹkan tó ṣe fún wa lánàá nìyẹn àwọn tó yẹ ká ṣe wà lórí ìkúnlẹ̀ ká máa dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe o wọ́n ṣe o ló wá sọ̀rọ̀ báyìí. jọ́ tó dúpẹ́ fún kínni náà sọ fún mi dúpẹ́ fún kínni ta ló jẹ́ kó ra mọ́tò fún ayọ̀ tó bá ṣe òun ṣé kò jẹ́ kó ra mọ́tò fún ayọ̀ ni. ra mọ́tò fún ayọ̀ ayọ̀ ọmọ ọdún mélòó. ẹ ah, eh, wàá dẹ̀ ṣèrànà tó bá dẹ̀ ra máa máa wà títí tó máa fi dàgbà. ara ìtẹ̀ in fact mo rí i pé ó rẹ̀ ó rẹ̀ dọ́pọlọ in fact ó rẹ̀ kọjá ọgbà ara dé gbogbo ọpọlọ ẹ̀ ó ti rẹ̀ now let me tell you something ṣé o ń gbọ́ thirty years sílẹ̀ ara get yourself very very confident lawyer because because lọ́tẹ̀ yìí. I'll nail you and that's fine. Èmi go ready for ẹ Kọ́lá. Mo ready fún ẹ. O ò sí mọ̀ kankan. Wọ́n yà kọ̀ wáyà wọ́n máa lọ àlọ́ ní ìyàwó ẹ̀mí. Má bàbá mi sọ rọ́bìṣẹ̀ mi. Láyé láyé bá sọ fún mi pé kí n kúlẹ̀ kí n máa dúpẹ́ to Kọ́lá mọ́. Ní ayé ẹ̀ tó máa tún tu ẹbí tó ti gbọ́ báyìí má ẹ bá sọ fún mi. Wọ́n ẹni àtọ́jọ́ máa fà á tọ̀ ni o ò tí mọ̀ Um, Dilo, what are our chances in this case? Well, with what we have so far, Kaliswa high gan láti mí kéésì. Mm, that's good. Yeah. For the fact pé èmi Barrister Tejola undisputable champion lawyer no hand case yin ẹ lọ sùn kẹ́ máa fọwọ́ rọrí. I reject it in Jesus name. Ọkọ tèmi ò ní sùn kó fọwọ́ rọrí. Ah, ah. Sorry madam, kò sí bí ọkọ yín ò ṣe ní sùn tí wọ́n ní fọwọ́ rọrí. Nítorí èmi Barrister Tejola undisputable champion lawyer no hand case wọn. Ọlọ́run ò ní jẹ́ ah, Kọ́lá ó dẹ̀ jókòó ṣé o mọ̀ pé ẹnu èèyàn lèèyàn máa fi kọ pé mi ò jẹ wọ́n ní wàá sùn wàá fọwọ́ rọrí o sọ pé o sọ pé òní sùn òní fọwọ́ rọrí see I am not ready to be a widow when I'm ready I'll let you know. ẹ ṣe. <laughs> no no no well. listen see that's not what he means. ó mìn pé a máa win case tó yẹ pé kò ní sí any drama or force over it. Ah, ah. ẹ ṣe bí wọn á dẹ sọ bẹ́ẹ̀ straight ah, àbí èèyàn ọmọ angel tó ń kọjá lọ. well báwo ni a ń fà pẹ̀lú custody case yẹn. ṣe rí ìyáálé yín yẹn um, kò lè escape road case yẹn. damn it ah ah lọ́ọ̀yà mi ò ní ìyáálé anywhere èmi nìkan ni ọkọ mi fẹ́ ṣẹ́rí mi ò ní níwájú mi ò dẹ̀ ní lẹ́yìn. please the next time you commit such an error it could be very costly. sorry ma one more thing ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ayọ̀ kó sunra lẹ́yìn níbí báyìí again because oorun ọjọ́ méjì tó ti sùn yẹn ó ti wá òkè fún wa a ṣe lè defend yẹn ṣe ti understand kó má yẹ pé ó máa tún contradict nǹkan tí à ń gbọ́dọ̀. Yeah, well, it's okay, it's okay. Um, all right, barrister. Thank you, sir. I want to take my leave now. Ah, uh, okay. The law. All right, let me walk. for the goose, eh, is good for the gander. Ó ń tó dára kò sí ìfẹ́ èèyàn kan, dájọ́jú mọ̀ fẹ́. Má fi ṣe ìbínú nítorí ọkọ wa, eh, ọkọ wa, mm-hmm, ọkọ wa. Àjọjẹ o. Wọ́n kọ̀. Ẹ káàsán. Ẹ lọ́lẹ́pàá yín. Ṣé ṣe ti dára ni? ilé dẹ fresh. ó fresh wọ́n ṣe ẹ̀dín tán ni. ilé ìlú kùtà. ó kùtà. ó ló kùtà o. níbo. ẹ màá mú bóyá bíi bọ̀bọ̀ ilé ìjẹta ọkọ̀. yà bro i'm fine. báwo lẹ ń ṣẹlẹ̀ ilẹ̀ kọ́. ọjọ́ bá ti òkú lóde. everything go increase.

ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa ni na wa husband o. wọ́n pàlùwẹ̀ lápapọ̀ ìbọn lolúwẹ̀ yìí Ṣàngó ni wọ́n rán sí tí ó pàlùwẹ̀ dànù. kí wọ́n mú ewúrẹ́ dúdú kàn fi bọ́fá kí wọ́n mú àgùntàn bọ̀lọ̀jọ̀ kàn fi bọ́mọ lẹ̀ sọfẹ́ gbọ́ láìpẹ́ láì jìnnà ariwo ẹkún sọlẹ̀ wọn. odidi ẹ̀mí tó lè dáfi sí yàn lára lápàdé lápàdé apààyàn ní à. ọ̀sán ṣe nǹkan àwọn ó ṣe wá ṣe ṣó ti rí mo mọ̀ pé irú àsìkò báyìí yọ wáyé torí ló jẹ́ kémi náà múra rẹ lẹ̀. làkẹ́ oúnjẹ yìí èso oúnjẹ lásán. oúnjẹ tó jẹun méjèlé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ah! àbí inú mo ti ń béèrè lọ́wọ́ ibi bá ń rẹ́ pa. orun ẹ̀ pa. bẹ́ẹ̀ èèyàn mọ̀ pé nǹkan ó ṣe èmi ò gbé e lọ. Àlàkẹ́. wojú mi dáadáa kàkà kí n mọ fàlàkẹ́ ẹ̀mí rẹ̀ ni ó yàtọ̀ sí. ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa ni na wa husband yoo. tí ẹ̀jẹ̀ ṣègbè kọ̀ọ̀lẹ̀ ẹ̀ lọ wá tiẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ. kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ náà sọ fún mi kí ló kàn mí pẹ̀lú papi nsìn owó mi ò ti tẹ èròjọ́ tó rọ́ tí bébí mi ni problem mi báyìí kó o bá mi sọ̀rọ̀ for the past many days. Ah, ah. jọ o èwo nínú àwọn bébí o. kí ló mí pẹ̀lú èwo nínú àwọn bébí o Kelvin of course. oh. ah papi you better ti pè mí tí mò ń pì kọ́lẹ̀ ó dé kó understand pé me ò ní time money now. àrí ìkẹ́ wá tiẹ̀ gbọ́ tèmi náà ẹ Eh? mo ṣe wọlé what tiẹ̀ farabalẹ̀ wá gbọ́ nǹkan tí mo fẹ́ sọ okay firstly um, gba hundred thousand yìí náà gbà á kó dẹ̀ sanwó school ayọ̀ náà níbẹ̀ and um, second ní Timothy mo um, i saw something that is of priority to you so i want you to come with me now so keep ìwọ náà lọ fojú ara ẹ rí so kò ní dà pé in the mo rí. did i just hear somebody say atm papi but o ò níṣẹ́ ipò tó ti rówó. èwo ló kàn ẹ́ èwo ló kàn ẹ́ pẹ̀lú ibi tó ti rówó cnn. àríkẹ́ wọ put on your shoes and let's go this thing i'm talking about. Arike it's of utmost interest to you so stand up and let's go. Eh, ma rò pé torówó tó fún mi ni mo fẹ́ tẹ̀lé ọ. mo ti gbọ́ mo ti gbọ́ ó yá dìde já lọ kí nǹkan tí mo fẹ́ tí mo fẹ́ fi hàn yín kó tó are you serious. ṣé kí àná wọ to tó jẹ́ bùnmi. Ah. ó yà. mo rò báyìí pè mí sí. Ah. ìwọ fún òpin wa lọ jẹ́ bẹ́ẹ̀ mú fóònù ọtí jàjẹ́ dáadáa ní. àbí ọ̀rẹ́ ò o kí ni mílíọ̀nù tó fi jẹ́ ká kọ̀ jòkó síbí báyìí ò dẹ̀ sọ̀rọ̀. o dẹ̀ mọ̀ pé èèyàn lóyún sínú oyún sáà nínú nínú òun. oyún òṣìwò o ọlọ́run máa lọ ní káwọn máa yá gan ọlọ́run ní ká máa yá gan. ìwọ ló mọ̀ ìwọ ló mọ̀. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ah, ẹ méjèèjì ẹ máa wọrí ẹ máa tó ríran wò láìpẹ́ ẹsẹ̀ ẹ máa ọ̀gbẹ́ni owó mi dá owó mi dá òye fún mi lọ́wọ́ ah, fún mi lọ́wọ́ mi fún mi lọ́wọ́ mi bẹ́ẹ̀ni gbọ́wọ́ mi àwọn ẹran tẹ kó lọ sínú ọbẹ̀ yẹn ó ti dùn dùn fún mi lọ́wọ́ mi èlò lówó yín pàápàá one thousand lówó mi. bá mo jẹun tó wọn. jẹ́ mi lọ one thousand oúnjẹ one thousand ló rà. mo ka ẹ̀mú lẹ́nu. Ẹ wọ́n ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ti gbé wá sí ìdá ọ̀dà bá mi mú ọ̀dà ni ọba mi mú ọ ti gbówó mi lọ. kí ló dé lọ kí ló dé. jẹ̀bọ́ jẹ̀bọ́ jẹ̀bọ́ ta fojú wọn. ẹ̀ẹ́dẹ̀ gbà mí náà kí ni mo ṣẹ́gun yín náà. Kevin. ẹ tani Kevin. Kevin tó ń parọ́ fún mi ni. wá àríkẹ́ sọ fún mi ṣé ò ní àbó nǹkan. Papi, ó ní. Àríkẹ́. Ó yá. Àrí àrí. Mi ò mọ arábìnrin rí o. Mi ò mọ orí kílódé tẹ̀ lómi káàkiri pápá. Mi ò mọ orí náà. Mi ò mọ̀ ah, ní arábìnrin kílódé tẹ̀ lómi káàkiri. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ ládùúgbò wa? Kí ló ṣẹlẹ̀? Mi ò mọ̀ wọ́n rí. Ẹ gbà mí ẹjọ́ nítorí ọlọ́ ẹ gbà mí lọ́wọ́. Boyfriend ọ̀rẹ́ mi Àríkẹ́ yìí ni o. Báwo la fi bẹ̀lẹ̀ jàre boyfriend kìíní torí kò ti rí fine boy àbí? boyfriend ta ni nítorí èèyàn náà wọn mọ eré ẹni pé boyfriend ni ṣé tí pápá ló fi fẹ́yàn ni. tiẹ̀ ní sùúrù nígbà tí a bèè lọ́wọ́ ẹ pé ẹ ẹ ṣé o mọ̀ rí kí ló tó sáré ìgbà tó mọ̀ ẹ́ pò mọ́ rí. ẹ irọ́ mo rò bọ́ ọlọ́pàá tó ń rojà káàkiri ni mo bẹ̀rẹ̀ sí ní sáré ọlọ́pàá tó ń rojà ẹ ọjọ́ ọlọ́pàá ni. mi ò mọ̀ wọ́n rí young man kí lorúkọ ẹ. ẹ Mutairu àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní Muta for sure ẹ gbà mí lọ́wọ́ ẹ gbà mí lọ́wọ́ ẹ bí ọmọ ẹ yẹ bí ọmọ ẹ. Ah, ìgbà wo ló bẹ̀rẹ̀ sí jẹ́ Muta àbí kí ló pé Kelvin mò ń wo ojú mi ò lè tọ̀ mí jẹ Kelvin ni. wà á ní Muta Muta. olóò kì í ṣe Kelvin

mi ò máa wá lè wọ ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹ ẹ farabalẹ̀ ẹ jẹ́ ká lọ sí police station ká lọ sẹ́ẹ̀tù ọ̀rọ̀ yìí tọ́jú gbogbo tẹ́ ẹ ágùn bíbá yìí kò lè wọ́ ẹ sọ kò tí ì ká lọ station ni o kò tẹ̀ sí lọ station ni ẹjọ́ ẹ dìde ẹ jẹ́ àlọ́ station ká lọ sẹ́ẹ̀tù ọ̀rọ̀ mi ò mọ̀ wọ́n rí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wàhálà mi ò mọ̀ wọ́n rí mi ò mọ̀ wọ́n rí ẹ̀ ẹ̀ ẹ̀ lọ́lùkọ́ mi sẹ́ẹ̀. ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa ni na wa husband o. lọ́sẹ̀ tó ń bọ̀. how are you. all right and you. ọ̀rọ̀ wà o. ọ̀rọ̀ kí tún nìyẹn. kọ́lá mo ní ọ̀rọ̀ wà. ok kí lọ̀rọ̀ náà. Um, lọ́ọ̀yà ẹ fi dọ́kúmẹ́ǹtì ránṣẹ́ wọ́n làwọn pe nọ́mbà ẹ̀ ṣùgbọ́n kò lọ. Oh yeah, ó máa jẹ́ ìgbà tá a meeting, you know, tá a bá wà meetings bẹ́ẹ̀, our phones are always switched off. Okay, well, wọ́n láwọn ti ready to proceed on the case, but mo ní kí hold on. Ó ní kí hold on. Why would you do that? Is it your case? Àjọjẹ ojú bẹ́ẹ̀ nìkan ò ní, ó yá jámọ́ ọkọ wa ní ká mojú ọ̀fẹ́ ọkọ wa. Jejely, I sit on my own. You come knock for my own. I give you attention, just to cool your tension. After we done wrong things, you come dey do me strong things. Ra ra ra kò dára bẹ́ẹ̀ rárá kò what is good for the goose eh, is good for the gander. ohun tó dára kò sí ìfẹ́ èèyàn kan dájọ́jú mọ́ fẹ́ má fi ṣe ìbínú nítorí ipò ọkọ wa ni eh, ọkọ wa ni hmm, dájọ́jú mọ́ fẹ́ àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní ó yá jámọ́ jùmọ̀ fẹ́ ọkọ wa ni ọkọ wa ni àmọ́ jùmọ̀ fẹ́ ọkọ wa. ọlọ́kọ̀ kìlọ̀ kọ́kọ́ ọlọ́kọ̀ kìlọ̀ kọ́kọ́ rẹ̀ kìlọ̀ fọ́kọ rẹ̀ ìyàwó lé kìlọ̀ fọ́kọ rẹ̀ ojú àwọn ọmọge ìsẹ̀yìn lé nígboro. We dey run things, make you know they do me strong things. Wàhálà kọ̀kìlọ̀ fún. Àwọn ọmọge ìsẹ̀yìn àgbàrá ni wọ́n, wọn ò pé wọn ò ní ilé wo. Àwa ìyàwó ilé la ò ní gbà fún.